nìkan ọba mímọ́ lọ́ba tẹ̀mí ń sìn jésù kò sẹ́nìkan <laughs> alágbára mo mọ orúkọ rẹ̀ lẹ́yìn jésù kò má sẹ́nìkan ọba mímọ́ lọ́ba tẹ̀mí ń nígbà gbogbo lójoojúmọ́ lẹ́yìn jésù kò máa sẹ́nìkan o ah. alágbára mo mọ orúkọ rẹ̀ lẹ́yìn jésù ní mímọ́. sójú ènìyàn. alágbára gíga gíga gíga gíga lọ́run àti láyé bàbá mi mímọ́ o. òdì kan gbére níjà ọlọ́wọ́ gbọgbọrọ tí ń gbọmọ rẹ̀ lọ́ fi ayé. arìnmásọ̀kà lẹ́yìn gbérin lẹ́yìn aṣòdodo bàbá mímọ́. sáà. ṣe o. Jésù olùtọ́jú mi yóò sí. Sára o. Àtúbọ̀jà yé lẹ́dùnmáre bàbá Bàbá mi yóò màmá rí orí o. Ọlọ́run mi, ṣùgbọ́n mo ríṣẹ́ rẹ nínú ayé mi màmá rí orí o ẹlẹ́dà mi ṣùgbọ́n mo rí àánú rẹ nínú ayé mi bàbá o. I have assurance ọlọ́run mi bá. orí àánú rẹ nínú ayé mi mo rọ́wọ́ rẹ nínú ayé mi bàbá mi mọ́ mo rọ́ lára nínú ayé mi olúwa o. Hey. ọlọ́run mi ìwọ lójú tí mo fi rí ìrọ̀rùn <laughs> ìwọ ní kọ́kọ́rọ́ tí mo fi ṣílẹ̀kùn ìwọ olórin tí mo ń kọ́ iná ayé ẹ ò jẹ́ kó jó mi <laughs> kí ni mo ní tí mo lè fún ọ o bàbá mímọ́ mo wólẹ̀ mo kí ọ bàbá. golpeou fàyè mi dàbí ìránṣẹ́ o. bàbá fàyè mi dàbí ìrà o. lójú ọ̀tá mi ó gbé mi lékè àmọ́ ní ṣe. Maria,